الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم إنا نسألك من فضلك اللهم إنا نسألك من فضلك اللهم إنا نسألك من فضلك فإنك ذو الفضل العظيم أيها المسلمون هنيئا لكم بهذه الأيام المباركة التي نعيش فيها ونشم فيها نفحات وبركات هذا الشهر المبارك ألا وهو أواخر هذا الشهر المبارك واعلموا يا عباد الله أن للشيطان مع الأعمال الصالحة جولات وطولات يبدأ بالصد عنها وقد يبدأ بالزهد بأن يزهد العبد بأن يزهد العبد عنها ولربما بالملل في أواخرها ونحن أيها المسلمون في أواخر رمضان فلنزد من نشاطنا ولنكثر من طاعاتنا إرغاما للشيطان واعلموا أن مما يرغم الشيطان أن مما يرغم الشيطان في أواخر رمضان الحرص على القيام كما حرصنا عليه في أوله ومنه أيضا الجود والكرم والإطعام كما بدأنا به في أوائل رمضان ومنه أيضا النشاط في قراءة القرآن كما نشطنا في أوله ومنه أيضا الإحسان في إخراج زكاة الفطر وفي وقته وبالطعام لا بالنقود اقتداء بصاحب الشريعة محمد صلى الله عليه وسلم وليعلم كل مسلم ومسلمة أن من أجل الطاعات في نهاية رمضان أداء صلاة, العيد مع المسلمين وهو سنة نبينا محمد صلى الله عليه وسلم بل قال بعض العلماء بوجوبها وفيها ما لا يخفى من المصالح الخاصة والعامة فعن أم عطية رضي الله عنها قالت كنا أمرنا أن نخرج في العيدين العواتق ذوات الخدور فأما الحيض فيشهدن جماعة المسلمين ودعاءهم ويعتزلن مصلاهم رواه البخاري نسأل الله تبارك وتعالى أن ينيلنا بركات ونفحات هذا الشهر المبارك إنه على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدى قف ولهم ولهم وبعد jùmọ́ àti ní ọjọ́ òbùkún yìí tó sí ní ìrọ̀nà fími àti ẹ̀yìn lẹ́yìn ìgbà tí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ láti bẹ̀rẹ̀ Ramadan tọ́lọ́wọ́n bá dẹ̀ sí nírọ̀rùn fún wa ó tún wá sí ti ọjọ́ òní náà nírọ̀rùn fún wa àdá ọ̀pẹ́ fún olúwa náà oore inú ọjọ́ òní ọlọ́run ọba kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ìbùkún inú ọjọ́ òní ọlọ́run ọba kó fi ta gbogbo wa lọ́rẹ àwọn nǹkan tí ń bẹ nínú ọjọ́ nínú àwọn oore ńlá ńlá tọ́lọ́run kó sínú ẹ̀ ọlọ́run ọba kó sí nírọ̀rùn bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa àwẹ̀ rọmọdọ́nù tí a bẹ̀rẹ̀ yìí tí ń lọ sópin yìí ọlọ́run jẹ́ ká parí ẹ̀ láyọ̀ bàbá parí ẹ̀ tán ọlọ́run jẹ́ ká tún sí ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́nù láyé opportunity ní kíni orí rọmọdọ́nù sí nínú gbèsè ayé ẹ̀ adúgbẹ́ ọlọ́run ọba tó jẹ́ káwò orí tọdún ìṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ọlọ́run ọba kó sí nírọ̀rùn fún wa ẹ̀yin mùsùlùmí ẹlọ́mọ yìí pé tí yàbá ń ṣiṣẹ́ rere bí yàbá ń ṣiṣẹ́ rere ó ní àwọn ọ̀nà tí ṣètọ́nù máa ń gbà báyàn jagun gẹ́gẹ́ bó ṣe ń ṣe bísẹ́ẹ̀sì láyé ó rí pé àwọn olè náà ń bẹ tí wọ́n máa sọ ẹ̀ ó sì rí pé àwọn tí ó fẹ́ gbá olójú wọn máa sọ ẹ̀ ṣùgbọ́n wọ́n ló fi nǹkan kan blọ́ọ̀kù àwọn aburú tó lè wọlé wá bọ̀ nínú bísẹ́ẹ̀sì ayé rẹ bẹ́ẹ̀ náà ní kẹ́lẹ́ ọmọ yìí pé nínú bísẹ́ẹ̀sì alùkìyàmà òun náà ní ká máa ṣe jọsìn fọlọ́wọ́n ọba ẹwọ́n lọ mọ̀ pé ẹ̀wọ́n lọ ma pé inú bí tá a wà yìí àkókò tá a wà yìí àkókò iṣẹ́ ọlọ́wọ̀n ọba ni àwọn iṣẹ́ ọlọ́wọ̀n ọba tó gorí ara wọn òun náà láti lákòókò yìí à ń jẹ tààrí ìjọsìn à ń gbá àwẹ̀ ìjọsìn à ń sínú ìjọsìn bákanáà à ń gbọ́ tafsir ìjọsìn à ń ké Qur'an ìjọsìn à ń ásámú ìjọsìn gbogbo àwọn nǹkan pé inú

yóò tún wá máa tẹ̀lé ọ lẹ́yìn káàkiri pé ò ní parí ẹ̀ tó bá dẹ̀ parí ẹ̀ bó bá lágídí tó múra dáadáa máa mú díẹ̀ mẹ́ èso ọmọ jagun bá ní wọ́n wá ní tí yàn bá bẹ̀rẹ̀ iṣẹ́ olóore gẹ́gẹ́ bá ti bẹ̀rẹ̀ Ramadan ẹ lọ mọ̀ pé oríire láti pa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú dáadáa ìparí rẹ̀ láwà yìí àkókò yìí ni àṣẹ ìtọ́nù máa ń jà lógún jù torí pé iṣẹ́ rere tá à ń ogun tí ṣètọ́nù máa bá èèyàn jà nípa rí ẹ̀ kò sí kódà ó tún ma bá èèyàn jagun pé lórí ìrúngbà ní yóò wá bá ọ bá fẹ́ parí ẹ̀ ìgbà náà ni yóò gbé nǹkan kan wá sí rẹ̀ ti ń tọ́ ń bá yóò wá gbé nǹkan kan wá sí abẹ́ rẹ̀ yóò wá sí gẹ́gẹ́ bí ìgbà tí atẹ́kùn àbí iṣu ní abẹ́ rẹ̀ anábì ní tẹ́ẹ̀ bá gbọ́rú ẹ̀ sallallahu alaihi wa sallam malisin torí pé kọ̀fẹ́ kọ́ sálámà kó lè bá lọ tún àlùwàlá mi ṣe bí ọba sì sí ń lọ sí àlùwàlá mi ló ti pàdé ọ̀rẹ́ rẹ̀ kan lójú ọ̀nà lóbi jẹ́ ti pé lọ́wọ́ parí ìjọsìn ẹ ká fura o èyí ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ ọrọ̀run ìparí ẹ̀ ní wàhálà wọ́n náà mọ́ bí wọ́n sáà ti máa kó ń gbà tààrà wí níbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ orí ẹlẹ́ẹ̀kẹta tó bá ti di pé ń lọ ọwọ́ kẹrin ìta ṣe náà tó ẹlòmí ọlọ́run òróró kó tó wí ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n wọ́n lọ fẹ́ gba nǹkan ọlọ́run ọ̀sọ́ pé tọ́ọ̀bà kí tààrà wíhì òun ọba ọjà èyí tọ́ ráyà sí bí wọ́n lọ fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ ló sù ọlọ́run ìṣòro ọlọ́run òróró subhanahu wa ta'ala ẹlọ́mà pé àṣẹ ìtọ́ níparí iṣẹ́ ogun tí máa ń jà pẹ̀lú ọmọ ádámà ó ní agbára ọ̀ ìyẹn ló fi jẹ́ sí pé lọ́wọ́ parí báyìí ó yẹ kí èmi àti ẹ̀ka yọra wa ká fi kúnṣẹ́ wa ti borí èsùn tíṣẹ̀ rẹ bá reduce èsù ń wìn ẹ̀ yẹ́ra rẹ wò níbẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ mélòó lọ́nkà náà lọ kọ̀ ẹ̀ níparí àwẹ̀ tá wà yìí ó di mélòó lọ́wọ́ rẹ báyìí lójúmọ́ níbẹ̀rẹ̀ àwẹ̀ òórùn tó máa ń kì lọ́wọ́ parí nísìn ló sì rí lọ́wọ́ ọwọ́ parí ìwé náà nípa ọ̀yọ́ra rẹ̀ títẹ̀ bá pọ̀ sí ju bẹ̀rẹ̀ lọ níparí àwẹ̀ pa ọwẹ̀ ọyàn kànkàn kò lára ètè ṣàìtàn nínú àwọn nǹkan tó wáyé kákà fún ẹ̀yin olùgbọ́ mi tẹ́jẹ́ mùsùlùmí náà ni wípé nú àwọn nǹkan tá a máa fi mú gbolẹ̀ àwẹ̀ torí ta bá ní ń àwọn èèyàn láàmú ìwọ ìsùláàmù alayhi salatu wa salam kí ló fi dé ìsùláàmù nǹkan tí kò fẹ́ kó ṣeun tó bá ti ṣe òṣìṣẹ́ mú ẹ̀gbọ́lẹ̀ ọmọ owó jáde lápò ní ọbẹ́fẹ́ nìkan 1000 ó ní tí ń kọ̀ wá tí dé tàbí kò tí ìrówó ní lọ́mọ yìí pé kó tó dé èso ọ̀bọ̀sọ̀ níbi àà 1000 ní pọ̀jù 500 dé 500 náírà ti tó kó tó dé ó ti bọ̀ ó ti owó ń bàbò padà wà tún àlọ́yọ 500 padà jáde èso mú ọ̀nà gbogbo wa náà lámà pé bó ṣe nínú kò sí tọ́ ọ̀fẹ́ ṣe nínú ìjọsìn láyé tó bá jásí gbé ọ̀bá ti sí lójú ẹsẹ̀ tó bá ilẹ̀ ti táìmù sí táìmù tó fi sí kó dé yóò fi kàmẹ́kàmẹ́ tọ́sàn rẹ̀ náà ó ti tó náà reduce ẹ̀ ẹgbẹ́ ti ní tíyàn bá ṣe ọkàn mẹ́wàá léèyàn máa ń gbà ẹ̀yìn 500 náà bó ṣe rí tó báwo ló ti wá sí ní èsùpò ọba mọ́ 1000 naira jáde tó wá wáṣẹ́ mi rẹ̀ gbé ara ah, ah, 1000 naira ti pọ̀ jù wá tó mú 1000 naira ní ìkùn 1000 ẹni tó ọfẹ́ fún 1000 naira tẹ́lẹ̀ kó fún lélo 2000 naira ó ti fi ní èsùpò lẹ̀ èsù ó ké ni pé yéè tòun ta ọ bẹ́ẹ̀ náà ní gbogbo ọjọ́ ti táǹsìn fọ́lọ́wọ́n ọba yẹ́ra rẹ̀ wò wàláhì

ká present bẹ̀ láti bẹ̀ kárí pé kò fòwà rù mọ́jọ ọ̀rẹ́ bá ti fẹ́ rẹ̀ dìde ní mo fẹ́ fi mú ìṣògbò ẹ̀ bẹ́ẹ̀ náà ni bá ti ń tọrẹ báwo ló ti ń bábọ̀ ní bẹ̀rẹ̀ àwẹ̀ fikún ní parí àwẹ̀ tó bá ti fikún ní parí àwẹ̀ ó fi mú ìṣògbò lẹ̀ ẹlẹ́mẹ́ máa wò pé àwọn olówó lọ́wọ́ ń tòun subhanallah ta ní bẹ́nu wa tó jókòó ìtí òṣòwò owó náà ní ti ń bẹ lápò rẹ̀ ọlọ́run ọba òní má jẹ̀mú lórí owó tánà fún un pé kọ́pọ̀ tánà ni kódà bó ti fi rẹ̀ fẹ́ràn ten naira tó o bá fi gbàgbọ́ náà ọlọ́run ó rí wọ́dọ̀ subhanahu ọmọ tẹ́lẹ̀ mi mi ò tí dọ̀gá tí mo bá dọ̀gá máa máa tọrẹ tó o bá tọrẹ ńgbà tó wà lọ́mọ ṣẹ́ ọ̀dà wa lójú tó o bá dọ̀gá náà ò ní tọrẹ fi dáadáa kọ́ ara ẹ láti sí ìwọ́n tó tọrẹ níbẹ̀rẹ̀ àwẹ̀ díẹ̀ fi kún níparí àwẹ̀ ìwọ́n tó ti ẹ̀rọ rẹ níbẹ̀rẹ̀ àwẹ̀ wà tọrẹ níparí àwẹ̀ òfin mú ìṣubú lẹ́nu nínú ẹni kíka Kùránì nígbàtá àwẹ̀ ńlọ parí tó fi kún àbọ̀ reduce tó ọba reduce ìṣùdá ọmọlẹ̀ tó ọba fi kún òtìsí mú ìṣùgbò lẹ́nu nínú àwọn nǹkan tá a máa ń ṣe nípa rí àwẹ̀ tá a fi máa fi mú ṣe ìbánu gbólẹ̀ òun náà ni zakatul fitr táwọn bàbá wa máa ń pè ní jákà ẹlùmí òkun wọ̀ yọ́ pé mẹ́rin láwọn aláìní ni kan máa yọ fún òun gan aláìní sẹ̀rí àwọ̀sọ́bà ń fa òlúwa aláìní náà ó tún yọ zakatul fitr

bákan náà ó tún já àánú fọ́mọ ènìyàn kejì rẹ̀ tó kó fìrí nǹkan jẹ ọwọ́ àmà gbẹ̀sẹ̀ lọ́nà méjì gbogbo àtẹ́niyàn bá ti ń jẹ oúnjẹ yẹn ọmọ ìgbà yóò sọ máa jẹ́ ìfọ̀mà fún ẹ̀ zakatul fitr nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe nínú àwọn nǹkan tí ó pé a fi mú nípa náà báwo la ṣe yọ oúnjẹ fi yọ a fi owó yọ dáwọn kan bá gbé bá ọkùnrin fowó yọ wọ́n fowó yọ wọ́n fowó yọ sọ fún wọn wípé èmi ò ní fowó yọ torí pé mo fẹ́ bá ìnábì wọlé ọ̀la ayé sọ̀rọ̀ àti wọ́n sẹ̀dá ìyẹn mélòó ló fún lówó tó wá fi ráńjẹ ọba fún ìyàn lówó ní ìsìn nǹkan mìíràn ìra ìfọ̀n ọmọ kékeré rà gbówó fún báyìí kò ní rántọ́ dáa mi ò sì mọ nǹkan tí ìyàn rà tọ́ dáa tó kọ́ fowó rẹ̀ ra oúnjẹ tọ́ dáa sí yìí number one nínú owó ẹ máa ń ta lọ́sàǹfà nínú owó ẹ̀ jùlọ òun náà lẹ́ni tó fi owó rẹ̀ ra ń tọ́ dáa jẹ síkùn ara rẹ̀ lẹ́yìn ìgbà náà tó wá kà á wọ sọ àti nǹkan ìwọ náà sì máa pè nílé wa tá a wà yìí orientation tẹ́lẹ̀mí ní lágbárí orientation rádáradá mẹ́bá fẹ́yàn lówó báyìí tó kàn rẹ̀ ọlọ́ni pé mo fẹ́ ra fóònù subhanallah fóònù lọ fẹ́ rà bọ́ yẹ kó jẹun náà ẹ̀rọ bẹ̀lómi lè rè pé kọ́ ra sọ àbí kọ́ ra fóònù ewu lọ́jà jù fóònù yọ lọ́ra o torí pé wọ́n ti bá ọpọlọ àwọn èèyàn jẹ ẹni tọ́pọlọ ẹ bá pé yọ mọ̀ pé kí mi jẹun kí mi dẹ̀ ra sọ ó ní ọ pàtàkì nínú gbèsè ayé mi ju kí máa kí ní fóònù wa zakatul fitr oúnjẹ ni o kìí sówó wọ́n tó ti fowó yọ ọ́ rí mọ́jẹ̀wò mọ́ ọjọ́ ànábẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam nítòwò sí láyé ànábì ọwá mọ̀jà ànábì lọ tálíkà lákòókò sín tàbá kọ̀m̀pí àwọn tálíkà lákòókò sín sí tálíkà tí bẹ láyé ànábì àríṣọ́láṣọ́ wọ̀sẹ̀lám níbi pé káwo nọ́mbà iye àwa mùsùlùmí tá ń bẹ lórílẹ̀ ní ìsìn tálíkà ń bẹ lákòókò sín ju ayé ànábì lọ sallallahu alaihi wasallam pàápàá nílò àkókò tá a wà yìí tí ò sí sẹ̀ríà tí wọn ò lo sẹ̀ríà ìlú dá máa ń lo sẹ̀ríà olùsí ó rìdíùsì mẹ́ gbogbo ara gbogbo ẹnu la fi sọ gbogbo olùdámá tí ń lo sẹ̀ríà Islam àpé kò ní sí pọ́pátì ò yọ́wà ṣùgbọ́n yóò rìbí especially nǹkan jẹ máa jẹ ámú gbàgbé ẹ̀ pé èèyàn tàlíkà lé pé kò ní ní jọ́ máa jẹ lábẹ́ òfin sẹ̀ríà Islam kò ṣeé ṣe bẹ́ẹ̀ torí gbogbo ọ̀nà tó ń jẹ́ ọmọ gbà wá bá sẹ̀ríà ti gbé wá sẹ̀ríà ti gbé wá sẹ̀ríà ti gbé wá ara rẹ̀ náà ní sàkátòlù fítìrì tẹ́nìkan wá fẹ́ báyé sàkátòlù fítìrì sẹ̀ríà jẹ́ wá lówó láti máa oúnjẹ ni ìwọ bàbá ọdọ̀wọ́ rẹ kọjọ sàkátùl fitri àwọn ọmọ rẹ tí wọ́n lówó ìwọ bàbá bí àwọ rẹ bá lóun fẹ́ yọ sàkátùl fitri ara rẹ fún ara rẹ ń lọ́dà jù torí pé jọ̀sìn ìwọ bàbá tí àwọ ẹ bá wà ní oyún ó tún dáa kó tún yọ sàkátùl fitri tó tí bàbá yóò fi láyà bókù nígbà tí wọ́n ní àmà yọ zakatul fitri ẹ oyún tó wà nínú oyún bọ́bọ̀ wá ní wà láàyè tó ti rìn lẹ̀ tó wá ń fi ojú kékeré wo zakatul fitri afibọ́ àmọ́ tó ń tẹ́ nìyẹn ẹwà wo tí mẹ́nu ṣẹ̀ríà ni kọ̀pọ̀ wọn ò pé àpò ráìsì kan ẹnì kọ̀ọ̀kan máa yan lọ́dọọdún tó bá ni kọ̀pọ̀ jù gán fún tá a ti jẹ láyé ṣùgbọ́n ṣẹ̀rí àwọn sọ́bẹ̀ ẹkùn wọ́ rẹ mẹ́rin péré a ti sọ fún aláìmọye sámà ní àwọn ọdún tó lè kọjá lọ́hùn mọ́ wà múdù kiri má mùsùlùmí ẹ̀mọ ya múdù lè mámù kiri wọ́n lè mámù náà ọ̀kọ́ àwọn rẹ̀ kò ní ìdíkẹ́ wá gba múdù lọ́dọ̀ àwọn ya ti kọ́ tí ó wà sàgbàlagbà ń lé ní tí ó tọwọ́ bọ̀ inú tẹ́fẹ́ kẹkàn ẹ̀bùn ẹ̀kan ọwọ́ méjì méjèèjì tábà fi bù lẹ́ẹ̀mẹ́rin orí kan nù orí kan nù wọ́n sì ní kọjá ká máa lo kílò torí kí máa lo kílò yìí ọjọ́ ká gbàgbé síṣẹ̀rí àmúwa àwọn èèyàn gbàgbé múdù múdù múdù ah, ah. àwọn ọmọ kéékèèké gan ọ̀fẹ́ máa múdù mọ́ ìwọ bàbá yọjá ká rẹ nítorí àwọn ọmọ rẹ ìwọ ìyá yóò jákà rẹ nítorí àwọn ọmọ rẹ kẹ́ẹ̀sì jẹ́ wọ́n máa mà pé ìtìwọ́rì Abdullah ti ẹni Zainab ti ẹni ẹ̀ tí ìyọ́ ti ṣáàpù náà ẹ̀bá yọ ti ẹ̀rẹ́ ah, kí wọ́n máa mọ̀ ẹnu bẹ́ẹ̀ tí ń yọ́ tí wọ́n ń wòye bẹ́ẹ̀ tí ń yọ́ ní tírínì lẹ́sẹ̀ fún wọn mọ́mọ̀ tẹ́ bá wá ní kílò kílò kílò ó ti wá kàkúlé ìtẹ̀gbẹ́ lọ́ra kìlómítà mẹ́rin tààtì tààtì kìlò àbí fifty kìlò ok gbogbo wa tá a bá pin ọjọ́ dédé kíni wa ọmọ òun ní mọ́ kíni sẹ̀rí àwọn nígbà tí ọba dẹ̀dẹ̀ kọ́ yẹn nínú ilé rẹ̀ mo ní o ti kọ̀ padà zakatul fitr nínú nǹkan tá a lè fi fi mú ìsúgbólẹ̀ nípàdé Ramadan òun náà ni ọ wà bákan náà gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹjẹ́ ká lọ mọ̀ pé nínú àwọn nǹkan tá a fi máa fi mú ṣe tọ́nù gbólẹ̀ nípàdé Ramadan òun náà ni ká lọ kírun ọdún ká kírun Eid pẹ̀lú jàmáà mùsùlùmí kámá kírun ayé ìdì pẹ̀lú àwọn àwọn tí wọ́n ń fọ́ jàmá mùsùlùmí àwọn tí wọ́n ti gẹ́ni tí wọ́n fọ́ jàmá mùsùlùmí tí wọ́n ń pè wọ́n ní àwọn ẹlẹ́gbẹ́ ẹkí jàmá ẹkí sọ̀látùl ìdì pẹ̀lú jàmá mùsùlùmí kẹ́ẹ̀lẹ̀ bá jọ àwọn sàábí wọ́n bí Allah ọ̀dàrà ánù tí wọ́n kírun ayé ìdì wọn pẹ̀lú jàmá mùsùlùmí ẹlọ ayé ìdì tilétilé má lọ ayídì níwọ̀n nìkan ìdí èsòdè táà máa yọ lọ ìdí èsòdè táà máa dá lọ èyí tilétilé là lọ ẹwọ́sọ tó dára lọ tó dára jù náà sọ yìí tuntun lọ́jẹ́ ni o bisimilá kò tuntun ni o wọ́n náà tuntun ẹ̀ ayé ti rọrùn dry cleaner sọ ma fọwọ́ fọsọ rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni fi dry cleaner gbé sọ́dọ̀ àwọn dry cleaner torí ọdún kó lè bá gan lára rẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ kó ọdún ló ń tè fìlà rẹ̀ jẹ́kọ́ yàtọ̀ níjọ́ ọdún bàtà rẹ̀ jẹ́kọ́ yàtọ̀ kódà tó bá láago oríṣiríṣi ńlé ìtọ́jà jù ní kò fi sọ́wọ́ lọ kódà àmáṣe ìdí gíláàsì ṣìgá ẹbá ní gíláàsì méjì tàbí mẹ́ta tí kan dáa jù kan lọ ìtọ́jà jù ní kò lọ ayé jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ ọdún lẹ́wà dùn àwọn ọmọ rẹ̀ nínú ọjọ́ ọdún gbogbo ọmọ rẹ tó bá sì ọ̀rọ̀ ọgbọ̀rọ̀ bàjẹ́ àjọ náà ó rà kó ṣe mistake ọ̀rà lónìí àà tó bá yẹ pé kì í ọdún làbá wà ní tó bá sí àmì bàbá orí òṣùmọ́ ọ̀njọ́lá ọdún ni ẹ jẹ́ káwọn ọmọ ọmọ ọ̀wọ̀ ti ń bẹ́ fọ́dún níbi oúnjẹ tí wọ́n máa jẹ bọ́mọ bá ní mi ò tí ìyó fún mi ò tí ìyó fún wọn ó fi máa rántí pé àà òní ìyàtọ̀ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ yàtọ̀ ọjọ́ ọdún làwà ọjọ́ ọdún yìí ẹjẹ́ kára jọ ọlọ́run púpọ̀ mẹ́ tàbádẹ́ yìí kàmà òrùjọ o ẹlùmí ogun wọn ma ti pàlàpàlà ní ìdó ma ń lọ wọn sọ̀rọ̀ òṣèlú ń bẹ̀ wọn ma kíra wọn ẹ̀yìn wọn ma kíra wọn àwọn ní ẹlẹ́sẹ̀ wíṣìrù ẹ̀ ìwọ́n ma rántí ọlọ́run dídọ̀ wọn tọ́bádẹ́ yìí ìdìmọ́ yẹn náà fílà jókòó rẹ̀ títí tí wọ́n fi bẹ̀rẹ̀ wọn tàbá ti kírun tán mọ́yàn náà fílà tó fi délé tọ́ọ̀bá délé ṣe náà fílà ọ̀pá méjì súnà nẹ́bì sọ́lọ́ bàbá rẹ̀ sọ́lọ́ taba ti di èyí dìde ẹ̀tọ́ àwọn ọmọ sílẹ̀ ẹ̀jẹ̀ kan àwọn ìyàwó yín sílẹ̀ ẹ̀jẹ̀ kí wọ́n ṣe fàájì ẹ máa sọ̀rọ̀ tútù sáwọn ìyàwó yín ẹ̀yin ìyàwó náà ẹ yín ẹ kíra yín gbogbo èdè tó bá máa wí ti kíra rẹ̀ ànábì ọ̀kọ̀ fún wa àrí ìsọ̀lá tó wọ̀ síra ṣùgbọ́n àjò tí wọ́n gbà wà látọ̀dọ̀ àwọn kọ̀ọ̀kan máa sọ wípé ẹni tí ní aláàtẹ́tì ọlọ́nkọ́ bá wa gbà ala ọlọ́wọ́ gbà yóò ládá lórí ẹ̀ kákírá wa káyọ̀ tàbára ládùgbò wa tó kù díẹ̀ káà fún ẹ̀jẹ̀ ká yàtọ̀ sí sàkátò títí ìtayọ̀ lọ́jọ́ ọdún oúnjẹ tó bá sí tó bá rẹ kò sí lọ́dọ̀ mọ̀ ẹ̀sìn tó kó ní ti ẹ̀sìn tí ọjọ́ títí ayọ̀ wà ń bẹ̀ nínú ayọ̀ wà ó ma pa ayọ̀ máwọn ọmọ rẹ̀ lára ń jọ ma sì pa máwọn ìyàwó rẹ̀ lára ń ma ọdún ma pa máwọn rẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ma pa máwọn lára wọn àmọ́ pìpí alẹ́ káwọn ọmọ bá fi ọdún ọmọ ma wò yí pé bí ẹni pé tí ọdún yẹ ọmọ tàmá ní ọmọ torí pé ó dùn púpọ̀ ẹ jẹ́ kó dùn fáwọn ọmọ yẹn o ẹ jẹ́ kí ọdún kó dùn fáwọn àyàwó yín ẹ jẹ́ kí ọdún kó dùn fún ẹ̀mí ara yín wọ́n náà jẹ́ tọ́dà níjọ́ náà wọ́n tọ́dà níjọ́ náà live well kọ́ ọmọ pọ̀jọ́ ọdún ni ọwọ́ abẹ́lẹ́wọ̀n ọba bó ti kù gẹ̀ngẹ́rẹ́ yìí ọlọ́run mẹ́jẹ̀ ká sínú sàárè kó sí ọdún náà nírọ̀rùn fún ọlọ́run ọba má ronú pé òṣùwó lọ́wọ́ rẹ̀ ìtì ń bẹ lọ́wọ́ ẹ̀ ti ṣe yí má ní àtàlàáfíà òun lọ bá nǹkan tó lálàáfíà tó ní ìmáni lára mọ́wò àpò ẹ mọ́ bí kò sówó ń bẹ̀ àlàáfíà ń bẹ ìmáni wà wọ́n sọdún ayọ̀ ọlọ́run jẹ́ ká sọdún ayọ̀ ọmọ láti máa fún wa ogun nǹkan tá a ti sọdún náà ní rọrùn ọlọ́run ọba kó ṣe fún wa olórí ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́run ìgbàgbọ́ àti àlàáfíà ọlọ́run ọba kó ṣe fẹ́ nìkan wa bó bá fún aláàtìkì náà yóò tún jẹ́kọ́ dún dùn sí ọlọ́run ọba kó fún aláàtìkì rọ̀ nínú àwọn àdájá ní kẹ́kọ̀ọ́